mo bá ìwọ ẹ̀mí àìmọ́ wí nínú ayé Dàmọ́lá ní orúkọ Jésù. Oh. olúwa mi bá ti jíire àbùsébùsé ibi tọ́ka bá ká sí báyìí ibẹ̀ lóúnjẹ rẹ̀ tí wá bà oúnjẹ tí wọ́n jẹ lónìí ìyìn ni kó ti wá bá mi. <laughs> ṣé bàbá ò tí tó dé náà ni. bàbá ń bọ̀ bàbá ti bàbá ti fẹ́ẹ̀ dé ẹ ní sùúrù dè wọ́n. ìwọ náà wá wá nǹkan ṣe sí i. Ah. ẹ sáà rí kí gbogbo tí mo ní pa mo ti sà ẹ jẹ́ kí bàbá ó dé ṣe gbọ́ bàbá ó tó dé ṣe gbọ́ bàbá ń bọ̀. Ah, ah. èwo làròyé ní ẹ ní sùúrù mi ní sùúrù mi. bàbá mhm. bàbá ẹ gbà mí àdédé mhm. dákú bàbá ẹ dákú ẹ gbà mí ẹ mọ̀jọ̀ ọmọ ìyókù ẹ dákú ojúkọ ẹ pọ̀ ojúkọ èrè ní bàbá. tọmọ mi ó padà ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni bàbá. ẹ níta àbá fi ó bàjẹ́ ó ní bá ṣe é bọ́ mọ̀rèké ó sì máa dùn ó sì mépo pupa àti ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá lọ́mọ ọba kú mọ́ lọ́ba tán. ìgbà wo láwa pèsè ohun èlò yìí. <laughs> sórí bí ọjọ́ kù sí i ìwọ náà rí tó bá lè ju òní lọ òkú lẹlẹjà ń tà. a <laughs> ah, bàbá mo dé tán. bó o bàbá sọmọ yóò sáà ní kú. tí ẹ bá jẹ pé ìwọ ya abọ́fúngbẹ́mu <laughs> ṣé ìwọ mọ̀ pé iṣẹ́ ìyẹ̀fun nu ìtọ́ yẹ ọmọ nígbà ọba parí iṣẹ́ ńlá ọmọ ní ìsìn ṣùgbọ́n wọ́n sọ fún ọ orí tí n bá ti fẹ́ ní àyín tó bá ti káàkiri gbogbo ìlú bí wọ́n ó ti máa wà lùwọ́ náà kíyèsí látàárọ̀ tí n bá lọ pa nínú ilé nìsín tí yóò fi dàfẹ́ jùmọ́ bí wọ́n ti máa rù wánu wo kò sí nǹkan kan tó ṣe é ó yé mi bàbá. ètùtù rẹ fẹ́ lé. ẹ kí aleluya o. aleluya. Eh, àní ẹ kí aleluya kan tó sara. aleluya. Ah. ṣé ẹ rí ìdí tí mo fi ní ẹ kí aleluya tẹ ẹ bá mọ ohun tó lódùmarè ti ń ṣe láti bí òṣùpá mẹ́ta tá a ti wọlé ni ẹ kàlélúyà ọ̀hún dáadáa ẹ tún kàlélúyà lẹ́ẹ̀kan sí. hallelujah láti bí òṣùpá mẹ́ta tá a ti délẹ̀ yìí olódùmarè ti ṣiṣẹ́ ìyanu tó lágbára o láàrin wa ọlọ́run ti ṣiṣẹ́ ìyanu ribiribi lẹ́yìn àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ méje tá a wá parí lánàá lóru mọ́júmọ́ òní tí mo wá ń gbàdúrà tí mo ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́lọ́dùmarè fi yé mi pé òun ti gbalẹ̀ yìí fún wa o ó ti ẹ̀ fìdí ẹsẹ̀ kan múlẹ̀ fún mi nínú ìwé mímọ́ ó ní ti òun olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ gbogbo ayé pátápátá àtàǹtí tí tẹ̀dónú rẹ̀ ọlọ́run níṣẹ́ tí ó sì láàrin wa àti kékeré wa àtàgbà wa ọlọ́run níṣẹ́ tó tí ó wa o àwa tá jésù tẹ́lẹ̀ mo kí wọ́n kú oríire àmọ́ àwa lẹ́ o bẹ́ẹ̀ ni yọ àwọn àgbà náà lẹ̀ sí òní gan lọ́jọ́ gbàlà ọ̀rọ̀ náà lọ sọ ó ní kíyèsí òní lọ́jọ́ gbàlà kí a mọ́ fi gbàlà dọ́là ni. ewé tí mo ní ọlọ́jà wa lókè odò tó o bá ti já tán ó jẹ́ èrè ọ gbọ́dọ̀ gbẹ́ lẹ́nu ọ̀bẹ tí èèmù délé tó o bá ti já tán ilé ni ọmọ bọ̀ ọgbọ́n. Ah, ìlú ó gbè yín o ìlú ó gbè yín o. Ah, gbọ́ ibo ni wọ́n mú ewúrẹ́ lọ. ó dàbí ẹni pé ọ̀dọ̀ alàgbà tó wú ọmọ wọn sàn níjẹta náà mú ewúrẹ́ lọ. ibi mọ̀ràn tọ́ ọ bá lè lọ kọ́ ọ lọ tọ́ ọ bá sì lè lọ ọ lọ́ọ́ máa ṣe nǹkan míì. alàgbà ń gba ewúrẹ́ léwúrẹ́ tó yẹ kí wọ́n máa mú wá sílé ọ̀dọ̀ mi alàgbà. àlàáfíà fún yín alàgbà. bàbá àti atọ́pẹ́ ẹ ṣeun gan-an ní alàgbà. ẹ ṣeun ọjọ́ o. a dúpẹ́. ẹ wò ó jésù nìkan ló ní gbogbo ọpẹ́ ẹ já wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. láti ìgbà tí ẹ ti gbàdúrà fún ọmọ wa hmm. ní àárẹ̀ ojoojúmọ́ ẹ̀ òun ló ti dópin. Hmm. kódà eré ipá àti oúnjẹ jíjẹ alàgbà ó bu àyà. ògo hmm. ni fọ́lọ́run lókè ọ̀run ògo ni fọ́lọ́run lókè ọ̀run. a mọ̀ rí yín bá o. ẹ ṣe rí i téèyàn bá ti gba Ọlọ́run gbọ́ kó dúró ti ọ̀rọ̀ Ọlọ́run tó gbàgbọ́ dáadáa kọ́mọ yẹsẹ̀ ni. ẹ ṣeun. ohun ọpẹ́ wa ni. èmi nìkan tán. ẹ ṣe gan ah. ẹ ṣe gan lọgbà. Eh, kò ní tán bẹ́ẹ̀ o. àmín o. ẹ ṣe o ah, ọlọ́run mọ̀ fi púpọ̀ sọ́wọ́ yín àmín o eh, ẹ jẹ́ n gbàdúrà fún yín. àmọ́ kí n tó gbàdúrà ibì kan bẹnu bíbélì tí mo fẹ́ kẹ́ ẹ sáré wò ìwé johannu orí ìkẹta ẹsẹ̀ ìkẹta ìwé johannu orí ìkẹta ẹsẹ̀ ìkẹta bàbá ọ̀yá obìnrin ti sáré lọ ọ̀yá sáré lọ omi ti lọ. ọ̀dọ́ ọkùnrin tó ń pariwo káàlù. ẹyin alàgbà. ọmọkùnrin tán pè lálàgbà. bẹ́ẹ̀ni wọlé lọ. ṣe sọkùnrin yìí. bó o mo fẹ́ ṣe tí mú ajá òfin ní tútù mọ́ gbogbo ọ̀nà mo sì sán kí kábíyèsí ó lé kú òǹdú kó kábíyèsí ò lé gbogbo àwọn aláìsàn tó yọ ọmọ wa ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń lọ ọlọ́run ló mọ bí ó ti korú agbára tiẹ̀ gbogbo ohun tí mo sì ní mo fi bàjà kò sùn nǹkan lára rẹ̀. ọ̀dà ah! ní tá a ṣe kù. iṣẹ́ oko pé o iṣẹ́ oko pé ebi ń pa mí màá bẹ́ẹ̀ pẹ́ iṣẹ́ oko pé ẹ̀gbọ́n mi ẹ wá wò ògbẹ́ ń gbẹ mí o mo fẹ́ sáré dúdú mo fẹ́ lọ rèé mu mi ògbẹ́ ń gbẹ mí. akẹ́kọ̀ọ́ wa iṣẹ́ mélòó tí ìṣèlú bìtì sáré gbé ọ́. ìní pẹ́. má lọ wí bẹ́ẹ̀ má pẹ́ o. mo dé tán. akíkún wa akíkún wa o ọ̀dàn àbọ̀wọ̀ tí ìmúmi tẹ́lẹ̀ ni àmọ̀ pa ikú tá a mú yìí ìwọ ọ̀lẹ́ yìí kókó dènà akíkún wa akíkún wa o akíkún wa akíkún wa. akẹ́kùn wa àwàdà ẹ pọ̀ fa akẹ́kùn wa akẹ́kùn wa ẹ gbà mí o akẹ́kùn wa ẹ bá wọ́n kọ́ yé ẹ gbà mí o yé ẹ gbà mí o ẹ gbà mí o kálọ́ wa ẹ gbà mí o yé ẹ gbà mí o ẹ gbà mí o. yé mo gbé tèmi bá mi kò sálẹ̀ bá rọ̀ ẹ̀ fi mí náà jẹun. Ah, ojú kan ẹ̀ pa ojú kan ah, rèé kò sẹ́bí kò sára ọwọ́ àbẹ̀bí má ṣe rẹ̀ léṣe àbí ẹni tó kú ti kú àwa táwa láyé ló wù tẹ̀mí bá ń bẹ ìrètí wà o. kò sí ìrètí kò sí iye kò sí. lọ́wọ́ ṣe sùúrù eléyìí àkókò tu gbogbo alára nínú ìlú yìí a ò ní gbọ́ kú mọ́ lágbára ọlọ́run. ọlọ́run ọlọ́run àbíkílá eh, kò sọ ọlọ́run bọ́lá ah, ọlọ́run wà látọkọ mi fi kú hmm. bọ́lá ọlọ́run wà tọmọ kan ṣoṣo fi kú ah! ẹ jẹ́ ń para mi ẹ jẹ́ ń lọ ẹ jẹ́ ń para mi. bẹ̀ lọ́wọ́ ẹ̀ àrẹ̀mú wọn ò nà tó ṣe pé ẹnu rẹ̀ ò kò ń jẹ. ìyànda ẹnu rẹ̀ pọ̀. tá mi tá mi tá ìyànda akànjíkànjì ìyá mi rẹ̀ ń kọ́. ìmọ̀ ń bẹ̀. ọkụ ọjọ ọjọ́ mẹ́ta. mo o. ọta ń jẹ́ àwọn òpè ní èlé fóònù. Àkànjí hmm? dákun jẹ́ jẹ́ n bá wílẹ̀ nǹkan yẹn. Àkànjí jẹ́ nà lẹ́yọ̀ kan. wọ́n bá ní omi ò ti gbé ni lọ ṣé bíi ti omi ìsanwó wá ni ah, eh. kàkàkírù rẹ̀ nà mí ìyá kú sídìí ayò yìí ni. nyẹ́ra dákun jẹ́ nà ń kàn. ẹ ń lè rí. wọ́n nà ọ́ tó yẹ pé tọ́ọ̀bà yá a kú ọ̀ ní kú sí àyín. ọ lọ kú sílé àlè bí bàbá rẹ ti kú sílé àlè lọ́jọ́ sí ni. bàbá mi kú sílé àlè ọ̀rọ̀ náà jẹnu rẹ lọ yọ bàyà rẹ lójú kan. Ah! ẹ nira yín tinú tẹ́lẹ̀. àrẹ̀mú sọ́ọ́lù mi. àrẹ̀mú bẹ́ẹ̀ mo wí. èmi mm. èmi mm. èmi àrẹ̀mú. èmi àrẹ̀mú bẹ́ẹ̀ ló lè ja àbítì ló lè ja ìjà ló lè ó pé wọn bí ìbọn ìjà ló lè ja akitì ló lè ja ìjà àkànjí ó ti tó ó ti tó ọ̀tá ti wá gbé mọ́lẹ̀ ó ti tó ó ti tó àrẹ̀mú. ó dìde wọ́n kí burúkú yìí. àrẹ̀mú àkànjí kò mọ̀ lè sọ̀rọ̀ àrẹ̀mú àrẹ̀mú dìde bọ̀ mọ̀ pé bá ń ṣe àkànjí kò mọ̀ lè dìde mọ̀ sùúrù àrẹ̀mú àkànjí ọmọ yìí olójú kan ti pààyàn àrẹ̀mú kò mọ̀ lè sọ̀rọ̀ mọ́ ó mọ̀ ti dákẹ́ àrẹ̀mú àkànjí àrẹ̀mú ọtí ah, pààyàn ah, ará abúlé ó gbọ́ àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú eré là ń ṣe eré là ń fọ́ màjọ ṣe àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú. Àrẹ̀mú. ìyálóde mo mọ̀ pé ọgbẹ́ ńlá àti ìbànújẹ́ ọkàn ó ní kú ọmọ rẹ̀ yìí jẹ́ fún ọ ṣùgbọ́n. Hmm. kábíyèsí o. kábíyèsí igi dà nǹkan ṣe. Ah. yéé nǹkan ṣe mí o. ìyálóde mo fẹ́ kó ṣe bí ọkùnrin kó sì ṣaragírí olórí mú ìyálóde wọ ìyẹ̀wù lọ. kábíyèsí mo fẹ́ kí ẹ bá mi sùpẹ̀ fún ìyálóde kí wọ́n jẹun nítorí ìrònú gbogbogbà yìí la fi ní kí wọn ó dúró láàfin fúngbà díẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ níyálòde ti kọ̀ tí wọn ò jẹun awu ìyálóde ìyálóde ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọmọ kan ni bá ò sì kúre ìṣe ò tán. ìyálóde ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. ìyálóde mo fẹ́ kẹ́ ẹ ṣọkàn yín gírí. omi ló dànù àgbè òfò má fẹ́ kẹ́ ẹ ṣara gírí ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ ṣara gírí. ìyálóde mo fẹ́ kọ́ mọ̀ pé àwọn alálẹ̀ ilẹ̀ yìí àwọn bàbá mi àti èmi àwọn olóyè a ò ní sinmi tílu yìí yóò fi tùbà tí yóò fi tùṣẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. olórí mú ìyá lóde wọlé lọ. àṣìpa ah, ah, ọ̀tún ṣebí ọkùnrin balógun ẹ mọ̀ ń wò mí níran. Eh. ìbínú o ọlọ́run o a kò fẹ́ o. ẹ̀yin ìjòyè ohun tó ń ṣẹlẹ̀ yìí kàyéfì mà ló jẹ́ fèmí náà àbí ó ti rí lójú yín. ẹ ẹ wá rí gbogbo akitiyan wa láti dáwọ́ rúkèrúdò tí ń ṣẹlẹ̀ ń lu ìdúró ẹ kọ́ máa gbọ́dọ̀ já sí lánàá lánàá yìí àwọn ọmọ méjì kan náà bá lura wọn pàǹdì ayò. ọ̀rọ̀ ńlá mọ̀ ni. Hmm. balógun ìyẹn eléri kábíyèsí àṣìpa àwọn ọmọbìnrin méjì tó bódò lọ lánàá ń kọ́ àti àlàmú tá a gbọ́ pé ó jábọ́ lórí igi ọ̀pẹ. <laughs> kábíyèsí àrélùgbà lélẹ́yìí o. ọlọ́mọ ajá ajá ló. ẹ̀yin olóye a máa fi iná sórí òrùlé à ń sùn bí eré bí àwàdà ìlú ń dàrú lọ ìlú ò fararọ mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀run yabọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan o mọ̀kànmọ̀kàn sí ni oyè tó kára ìwò ó ń bọ̀ àkàrà o. kàbíyèsí o. olúwawo. kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ òòṣà mèrègún tí ń bẹ lágbede méjì ìsálú ayé ńlá gbẹ́bọ̀ ètùtù kejìlá fún àbíyèsí ètùtù kejìlá la ṣe yìí o nínú mẹ́ẹ̀ẹ́dógún tọ̀rùnmìlà pa láṣẹ fún apẹ́ àṣẹ kábíyèsí. Si tá a bá lè parí gbogbo ètùtù yìí ìlú yìí ó tùbà yóò tùsẹ lọ́lá àwọn bàbá mi lọ́lá alálẹ̀ ilẹ̀ yìí. ikú dè wọ nílẹ̀ yìí ó dè wọ àrùn dè wọ nílẹ̀ yìí ó dè wọ mo ló dè wọ nílẹ̀ yìí ó dè wọ. tó bá balẹ̀ báyìí pòórá ni ikú déèwọ̀ nílẹ̀ yìí àrùn déèwọ̀ nílẹ̀ yìí ìlú ìní ìsinmi. ẹ̀yin alálẹ̀lẹ̀ ẹ mọ̀ mọ̀ jẹ́ kí ìlú yìí ó tún mọ́ mi lórí ẹ̀yin òòṣà tó tẹ ìlú yìí dó. kábíyèsí kí ló dé kí ló ṣẹlẹ̀. kò bàjẹ́ láyé olúgbọ́n bẹ́ẹ̀ sì ni kò bàjẹ́ láyé àrẹ̀ṣà ẹ má wò mí níran ẹ jẹ́ kí ìlú yìí kó tùbà kó túṣẹ. àṣẹ kábíyèsí àṣẹ. wípé olúwa lórí ìlú yìí a bẹ̀bẹ̀ fún àánú rẹ̀ a fẹ́ kí ẹ fojú àánú wọlẹ̀ lórí ìlú yìí ẹ jẹ́ kí a gba àdúrà kí a sọ fọlọ́run ní orúkọ jésù kristi olúwa ṣàánú olúwa fi àánú hàn lórí ìlú yìí a fẹ́ kí àánú yín kí ó la ìlú sàgótẹ̀ tó kọjá lórúkọ jésù kristi olúwa ṣàánú olúwa fi àánú hàn lórí ìlú yìí. gbàdúrà gidi gan lórí sẹ́fíìsì ẹ̀mí ọlọ́run sì ti bá mi sọ̀rọ̀ gidi gan pé òun ní iṣẹ́ kan pàtàkì fún mi láti ṣe ní sẹ́fíìsì ẹ̀mí àti pé gbogbo dàn influence with my tisa. so irú iṣẹ́ wo ni ẹ. mo ò mọ pàtó irú iṣẹ́ yẹn bọ́ mo mọ̀ pé tí time bá tó ọlọ́run á reveal ẹ̀ fún mi. Oh. Felix ó dẹ̀ jẹ́ ká dúró. o ò mọ irú iṣẹ́ yẹn wẹ́ẹ́ ọlọ́run ò tí ì sọ fún mi pé òun fẹ́ kí n ṣiṣẹ́ kankan bí and as you know i'm going back to Lagos. Hmm. Felix just a year ó ò dẹ̀ jẹ́ ká dúró ká mú ìfẹ́ ọlọ́run ṣe ṣé o mọ̀ pé ohun gbogbo ló ń ṣẹ́pọ̀ fún rere fún àwọn tó fẹ́ olúwa. Túndé o o mi ò rò pé understand nǹkan tó ń sọ ṣá I should stay in this state for one year ah it's a waste of time ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere. bros kò possible let me just go as you know i processed my redeployment and it has been approved okay. so ṣé màá lọ sọ pé mi ò lọ money or what bros i'm on my way to lagos so let's Suit do it yourself. that way Suit yourself. yeah it is well we are all working in line with the will of god god has told you to stay and i am going. Okay. Yeah. ojigi ojigi ojigi ẹ máa bọ ah, àjọyọ̀ ọyọ ẹ máa bọ ẹ máa bọ ẹ máa bọ ṣé kó lọ kójì kílẹ̀ lọ òjijì straight ibẹ̀ ló lọ direct. òjijì là ń lọ. òjijì là o lọ ó bẹ́tà. ẹ jọ ṣé tábà dé òjijì ṣé màá rí ọ̀kadà tó máa gbé mi dé ṣẹ́ńkó tẹ̀. ọ̀kadà yà pa ẹ o tẹ bá fẹ́ gun mẹ́fà lẹ́ẹ̀kan náà ẹ máa rí ọlú. ó ti dà nìyẹn ó ti dà nìyẹn. ṣé ẹ̀yin náà lọ àbí ọ̀gá ẹ lọ ó yà ó tẹ̀ ti dà. ẹ wọlé ẹ wọ ẹ̀yin nìkan là ń sọ ẹ wọlé ẹ wọlé ọ̀gá mi ó ti pẹ́ o. kọ́pà ó yẹ wọlé ẹ wọlé ẹ wọlé ọ̀gá mi ó ti pé o kọ́pà ẹ wọlé ẹ wọlé ẹ má wọ ẹ̀yẹn ṣáà wọlé ẹ wọlé ó ti pé o ẹ kọ́sẹ̀ wọlé ẹ kọ́sẹ̀ wọlé ẹ máa wáyà yẹn o yà ọ̀gá mi ó ti pé o ọ̀gá mi ó ti pé o ẹ ọ̀gá mi ẹ bá mi wá nǹkan kan ọ̀gá mi fifteen naira o ọ̀gá tó ipò ṣẹ̀yìn ni ó ṣẹ̀yìn ni o adéogbon ọ̀jẹ̀fà ó yẹ ṣí ẹgbẹ́ralẹ̀ ẹgbẹ́ralẹ̀ kick mọ́tò yọ̀gá mi. next turn next turn next turn next turn. jésù kristi mo dúpẹ́ pé ẹ mú mi wá sínú ìlú yìí láyọ̀ àti àlàáfíà and I know that there is a purpose for which I'm here olúwa fulfil this purpose in this town in Jesus name. ó jáde o onílò ó jáde kó onú lé mi ìyàwó oṣù sáà jáde kó onú lé mi àwẹ̀rọ bóde o jáde kú ọnu ilé mi. kí wọ́n máa pakùnrin jáde ìwọ náà mọ̀ jáde ọkọ òfu ọkọ ìyá àrọ́dún jẹ̀kọ̀ ọ̀mù ọ̀bùn tó ń dẹ́kọ̀ rẹ̀ kéré wo má wulẹ̀ yọra rẹ lẹ́nu èmi gan ti ṣetán láti jáde inú ilé rẹ. o ṣeun sáà jáde kú ọnu ilé mi ìyàwó òsì òwú ìyàgbọ̀n òun lọ mọ́rùn sáà kẹrù ẹ̀ bóde inú ilé mi. wọ́n má bóyá mi o ìwọ ọmọ àlè yìí. èmi àwẹ̀rọ èmi lọ́mọ àlè èmi lọ́mọ. Awero Awero Awero Awero ah Awero ah. kábíyèsí o àgùnbánirọ̀ eh, eh, tuntun tí ìjọba gbé wá sí ìlú wa ni. God bless you kábíyèsí kí ọlọ́run kó bùkún fún kábíyèsí orúkọ mi ni Babátúndé Jésùgbèmí mo sì ti ṣetán láti ṣe takuntakun fún ìdàgbàsókè ìlú yìí àti láti sin orílẹ̀-èdè wa nínú ìlú yìí. Hmm. ó dábàá Eddie kábíyèsí jẹ̀bọ̀ ní gbólóhùn. kábíyèsí o. Eddie ẹ tún jẹ́ kán gbé àgùnbánirọ̀ míì wá sínú ìlú yìí lọ́dún yìí ṣé ẹ gbàgbé ohun tó ṣẹlẹ̀ sí àgùnbánirọ̀ èyí tó ń gbé wá lọ́dún tó kọjá látàrí ìdààmú àti àwọn ìṣòro tá à ń là kọjá nínú ìlú yìí. ọ̀rọ̀ yín yé àmọ́ ẹ rántí pé ìyá olùkọ́ ń jẹ wá nínú ìlú yìí gidi gan hmm. àti pé ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ wa ṣe pàtàkì. Hmm. Mm. kábíyèsí. Mm. ó dà ó wá lọ ṣètò fún àmọ́ sọ fún o kò ṣe jẹ́jẹ́ o kò ṣe jẹ́jẹ́ o ìlú ìfarahàn kò ṣe jẹ́jẹ́ o kò sọ fún o. kábíyèsí o kábíyèsí o. mo rò pé o ti gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ah, lọ́mọ tó rẹwà bíi egbin irú ikú burúkú wo gan-an ló pa àgbékẹ́ lóòrọ̀ kùtùkùtù ọjọ́ ìgbéyàwó rẹ̀. ní kí ni mọ́jèlé ni wọ́n lọ́mọbìnrin ọ̀hún gbé jẹ ah! ló bá gbẹ̀mí mi ah! òkú rẹ̀ ni wọ́n gbé jáde fún àfẹ́sọ́nà rẹ̀ ọjọ́ ẹkún wá dọjọ́ ìbànújẹ́ pọ̀ báyìí ọdún wí ìbànújẹ́ gbáà ah! kí ni ẹ láfẹ́sọ́nà rẹ̀ rí eléyìí sí eh. ló bá bẹ́ sódò òun náà bá gbẹ̀mí mi rọra pariwo ó Fakunde irú yìí ò rọgbọ o. Ah, ah, ah, ìlú yìí ti wá bàjẹ́ tán báyìí. gbogbo nǹkan. ẹ pẹ̀lẹ́ o. ẹ ẹ ǹlẹ́ ẹ ẹ ẹ dákun ọ̀nà odò ni mo fẹ́ kẹ́ ẹ júwe fún mi. lákòókò yìí bẹ́ẹ̀ ni sir mo nílò omi gidi gan. oorun ti kàn tàrí báyìí. tó ṣe rí ẹ mọ̀ gba bíi lọ tẹ bá ti wá dé ìsàlẹ̀ kan igi ọdán kan lápò sí yín ẹ wàá yà tààrà sí ìsàlẹ̀ ìsàlẹ̀ rẹ̀ odò kan bẹ́ẹ̀ ẹ ṣeun. ẹ dákun arákùnrin ìwọ àti talẹ fẹ́ jọ lọ pọn mi létí odò báyìí. èmi nìkan ni sà ṣé kò sí o. kò sí torí ẹ má bínú o mi ò fẹ́ kí ẹ ọ̀rẹ́ mi fi ẹjọ́ dá ọ dúró ni o ẹ ẹ lè mọ́ lọ. ẹ tètè mọ́ lọ ẹ ṣeun. ẹ ṣeun sọ hmm. ẹ ṣeun sọ. Ah! ìkúnlẹ̀ abiyamọ o. Ah. ẹjọ́ rẹ̀ ti pọ̀ tótótótótótó. ìkúnlẹ̀ abiyamọ o. kí ló kàn ọ́. ọmọdékùnrin yìí ò lè padà tó kó sí lórí rẹ̀. Ah, ìjọ rí ni. Ah, ah, hmm? ẹ̀mí mímọ́ lótìtọ́ ni pé ìlú yìí ò fararọ láti ìgbà tí mo ti dé inú ìlú yìí olúwa gbogbo ènìyàn tí mo ti ń bá pàdé jẹ́ oníròbìnújẹ́. No inú ẹ̀rù sì ni ọ̀pọ̀lọpọ̀ ń gbé ariwo ẹkún tọ̀sán tòru ilé àti ọ̀nà wọn ò rójú kí ló ń ṣẹlẹ̀ olúwa. ó dá mi lójú pé inú òkùnkùn biribiri ni ìlú yìí wà. Hmm. àwẹ̀ ní tí ò ní já lọ ni wo n ó dọ́lẹ̀ o. bàbá àlàbà wàhálà yín ìlú ọ̀pọ̀ níbo láàmú tá à ń lọ báyìí. ìlú ìyá mi là ń lọ ńgbà bá débẹ̀ à á lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ ayé tuntun ó yá ńgbà sún wájú ó yá ó yá ó yá ẹ̀ sún. èmi ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó sí orí òkè kò lè farasin. Hmm. olúwa ṣe pé ìmọ́lẹ̀ ni mo jẹ́ lábúlé yìí jésù ràn mí lọ́wọ́ fún mi lágbára àti oore ọ̀fẹ́ láti lè jẹ́ iṣẹ́ tó ń o ojú tì mí fún ọ àbẹ́wò ni ká fi ní jóyàwó dì kó mọ̀ lè gbádìí ẹ ìlú ń dàrú lọ ẹ̀sìn ń wòran àwọn èèyàn ń fìlú sílẹ̀ gbogbo yín sì ń wọlẹ̀ ṣèbọn ní àgbà kí ń wà lọ́jà ni kó rí ọmọ tuntun wọ́. kàbíyèsí. Si gbogbo gbìyànjú ni mo gbà lórí ọ̀rọ̀ yìí tí yóò sì jájòjì sẹ́yìn náà gbogbo ẹbọ àtètù tó yẹ ká ṣe èyí tó yẹ á ṣe lọ́sàn-án èyí tá yẹ á ṣe lóru èyí tó yẹ á ṣe ń dájí gbogbo ẹ̀ la ṣe àmọ́ ó dàbí ẹni pé àwọn irúnmọlẹ̀ ní òjèbúrẹ́ àwọn alálẹ̀ ẹlẹ̀ yìí ni ọ̀gbẹ́bọ lọ́ọ́ àmọ́ kàbíyèsí n ò dákẹ́ bẹ́ẹ̀ ni mò ń sì ń gbìyànjú títí tí ìlú yóò fi tùbà àti òfin tùsẹ́ ṣe gbọ́ ìsọkúsọ lẹ́nu olúwa àìmọye epo aṣọ adìyẹ àti oúnjẹ tí ò nóòkà tí o ti gbà lọ́wọ́ ìlú kàkà kéwì àgbọ̀dẹ̀ líle líle sí. kàbíyèsí ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ tí ń sọ yìí ó fẹ́ dàbí ẹni pé kòkòrò tí ń jẹ ìgbà wa ìdí ìgbà wa lọ́wọ́. ìyún túmọ̀ sí wípé. ẹ ó túmọ̀ sí pé bóyá a nílò láti fọ ààfin yìí mọ́ dáadáa bóyá kọ́mọ̀ ṣe pé láti inú ààfin yìí lèpè tí ń ja ìlú wa yìí lógun. olówó kóró gbẹ́lẹ́nu ẹ̀. kábíyèsí ẹ ẹ ṣe sùúrù o. kábíyèsí ẹ jókòó kábíyèsí ẹ ṣe sùúrù kábíyèsí o kábíyèsí ẹjẹ bùrẹ ẹrọ ẹrọ ẹrọ kábíyèsí ẹjẹ bùrẹ ẹrọ kábíyèsí. ẹ ti dúró kábíyèsí olúwawo ṣe gáfárà fún wa díẹ̀ ni hmm. ṣe gáfárà fún wa ṣe gáfárà fún wa díẹ̀ o. Hmm. Hmm. kábíyèsí o ẹ̀yin ìjòyè ọ̀rọ̀ olúwawo eléyìí ò fẹ́ lójútùmọ̀ o èmi ìbánikẹ́jẹ́ apá olúwawo eléyìí tì ká kúkú jẹ kọjá lọ sílùú àgbétì ká lọ rí pé àwọn awo bẹ̀ kọ́ wọn bá ṣètùtù sílùú kótùbà kótùsẹ́ àbí kílẹ̀ tí ni mo wí. kábíyèsí ọ̀rọ̀ gidi la sípa sọ o torọ́ dàbí pé olúwawo èyí ọ̀rọ̀ wa ò yé mọ́ o bóyá ká ránṣẹ́ lọ ìlú àgbétì kí wọ́n bá ní rán aláwo wọn wá ń bẹ̀ kọ́ wa bá ní wójútùú sí ti ń ṣe ni o. tó bá jẹ́ bẹ́ẹ̀ àyà bẹ́lẹ̀ obiare aṣípa kàbíyèsí o balógun kàbíyèsí o tó bá ti di ní ìdájí ọ̀la ẹ gbéra lọ̀lú àgbétì kí olúwawo bẹ̀ kó yọjú sí mi. kábíyèsí o iṣẹ́ di ṣíṣe ohun tó bá ti yá ẹ̀ mọ̀ kábíyèsí iṣẹ́ di ṣíṣe kábíyèsí o ah, ọ̀rọ̀ ni mo wí ń jẹ́ òní àbọ̀ lẹ́nu mi rùn. lọ́gbọ́n nǹkan mo bá ìwọ ẹ̀mí àìmọ́ wí nínú ayé Dàmọ́lá ní orúkọ Jésù. Oh. àwa ìbínú Ọlọ́run ògo náà àwa ìbínú.